بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV lẹ́ẹ̀kan sí i mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o ẹni tí ẹni tó ń forí rọ ó ń forí rọ. ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. ọ̀rọ̀ ìfẹ́ episode one oh ní alẹ́ òní tí í ṣe alẹ́ sáptì déètì òní ni ọjọ́ kẹfà oṣù karùn-ún oṣù jùmọ́dá àlè wúlá. ọdún 1443. àkọlé ọ̀rọ̀ ìfẹ́ ní alẹ́ òní òun ni mo pè ní ìgbéyàwó ìgbà ìmọ̀kan ìgbéyàwó ìgbà ìmọ̀kan. oníbèrè ó béèrè béèrè kan ìbéèrè rẹ̀ ló yọrí sí ìgbéyàwó ìgbà ìmọ̀kan. ìbéèrè náà ó lọ báyìí pé nígbà kan rí bàbá kan ó ń pera ẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n kò mọ ohun tí ń jẹ́ Islam ju kó kí ìrun lọ ohun tí ń jẹ́ àkìídà ìgbàgbọ́ òdodo Islam kò yé bẹ́ẹ̀ náà sì ni àwọn òfin ẹ̀sìn lórí ìṣẹ̀mí ayé mùsùlùmí kò yé látara pé bàbá yìí kò dá ìgbàgbọ́ ìsìláàmù mọ̀ látara pé bàbá yìí kò dá òfin tó de ìṣẹ̀mí mùsùlùmí mọ̀ bàbá yìí wá ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ ọ̀rẹ́ náà ó wá jẹ́ babaláwo ṣe ti rí ẹ̀rí báwọn ìdí tá a fi sọ pé bàbá yẹn ó ń pè rẹ̀ mùsùlùmí ni àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ò yé rárá tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn ó jẹ́ babaláwo abọ̀rìṣà pọ́ńbélé. gẹ́gẹ́ bí ìṣe àwọn ará ajọ́hun wọn a máa fi ọmọ dọ́rẹ̀ wọn a máa fi ọmọ wọn bìnrin wọn a máa fi dọ́rẹ̀ babaláwo yìí ó lọ bá ẹni tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọba sọ fún pé ọ̀rẹ́ mi àtàtà akírun mọ́ nírun ọmọ rẹ̀bìnrin tó ti bàlágà tó ti tó lé ọkọ lọ tí máa wálé ọdún mo fẹ́ fẹ́ fún ọmọ mi kùnrin gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ tó tún jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ bàbá ní kò burú òun fara mọ́. bàbá aláwo yìí ohun tí ifá máa fi fẹ́yàwó bí iṣu bí iyọ̀ bí ataare bí orógbó bí obì bí oyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kó wá bá ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan dáná. ọmọbìnrin tí bàbá tó pe rẹ̀ ní mùsùlùmí yìí tó fẹ́ fà kalẹ̀ fún ọmọ ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ babaláwo wọn ò tí ì ríra wọn rí. ohun tí wọ́n ń retí ni pé kí ọmọbìnrin yìí kó wálé ọdún láti ibi tó ti ń lọ ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ tó bá ti wá dé tí ọmọ babaláwo náà tóun náà dé wọ́n kàn kí ọmọbìnrin yìí mọ́lẹ̀ wọ́n sọ pé ilé ọkọ yá ọmọbìnrin yìí ọwálé bí ṣe máa wálé ọdún o wọ́n sọdún tán bàbá sọ fún ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ babaláwo pé ọmọ òun ti dé ẹ lọ wá àwọn àwọn gìrìpá tí ó gbé lọ sí tí ó gbé wá sí ọ̀dọ̀ yín babaláwo wá ọ̀rẹ́ rẹ̀ ó wá bá ọ̀rẹ́ rẹ̀ tó pè rẹ̀ mùsùlùmí ó sì fa ọmọ ilé babaláwo lọ́wọ́ pé kó lọ fi fún ọmọkùnrin rẹ̀. ọmọbìnrin yìí ó tẹ̀lé babaláwo tó jẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ lọ́la túláàsì. nígbà tí ó délé babaláwo babaláwo sọ pé ọmọ òun kùnrin tó ń fẹ́ ọ fún rèé ọmọbìnrin yìí lọ́jọ́ náà lọ́hùn kò wulẹ̀ jàǹpátá mọ́ nígbà tó jẹ́ pé lójú rẹ̀ náà ni bàbá rẹ̀ ti fà lé babaláwo lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ tí máa tẹ̀lé òbí láì mọ ẹnu ààlà ó tẹ̀lé ọ̀rọ̀ bàbá rẹ̀ o ó sì di aya fún ọmọ bàbá aláwo bàbá bọ̀rìṣà wọ́n bímọ kìíní wọ́n bímọ kejì wọ́n bímọ kẹta kódà ọmọ kìíní òun náà ti dẹ̀ tó níyàwó ọmọ kejì òun náà ti di ẹni tó ó ti di aya tó túmọ̀ sí pé ọmọbìnrin ọjọ́ náà tí bàbá rẹ̀ fà fún babaláwo on behalf of ọmọ babaláwo ó ti di grandma. ṣé wàá rí ọmọ babaláwo yìí wọ́n ní ọmọ tí ẹkùn bá bí lẹkùn jọ ẹni bí ni làá jọ ọmọ yìí náà jọ bàbá rẹ̀ iṣẹ́ awo iṣẹ́ jálàbí lòun náà ń ṣe níṣẹ́. ohun tá kàn rí ni pé arábìnrin ọjọ́ náà lọ́hùn ó wá láǹfààní àti máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn àáfàá súnà òye rẹ̀ wá là òye ẹ̀ là pé à ẹ wo ẹni tí mo fẹ́ èmi mọ̀ fẹ́ ṣe mọ̀ ni. súnà ànábì lèmi mà fẹ́ ṣe òye ẹ̀ wá là ọlọ́run wá sí ọkàn ẹ̀ payá. ní kété tí ọkàn obìnrin sí payá lọ́wọ́ á fi ọ̀rọ̀ ẹ̀ àáfàá súnà kan létí pé ẹ mọ̀ gbà míì bí mo mọ̀ ṣe di aya lẹ́ẹ̀dẹ̀ babaláwo mọ̀ rèé àmọ́ ní ìsìn mo fẹ́ kọ ọkùnrin sílẹ̀ nítorí pé mo fẹ́ ṣe súnà ànábì mo fẹ́ tẹ̀lé tọlọ́hun tó jíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa ni àáfàá tó fi tó létí lọ́wọ́ ní àlámọ̀rí yín yìí ọlágbára o ẹ jẹ́ ká fi tó àwọn àáfàá wa létí ohun tó jẹ́ kí ìbéèrè yẹn kó dé ọ̀dọ̀ mi nìyẹn. tọ́ aláwo ṣàánú wa yorùbá bọ̀ wọ́n ní àpẹ́ àtó gbọ́n àrò ọgbọ́n ni àwọn kan ni wọ́n gọ̀kú. nígbà míì ń bẹ tí èèyàn ò ní tètè gbọ́n tó bá padà wà á gbọ́n ohun tó kù ni kó tẹ̀lé ọgbọ́n. níbi tí àwọn míì tó jẹ́ pé wọ́n gọ̀ láàárọ̀ ọjọ́ wọn wọ́n gọ̀ ní ọ̀sán ọjọ́ wọn wọ́n tún wá gọ̀ ní alẹ́ ọjọ́ wọn ọlọ́run má jẹ́ o. ìdáhùn tí màá mú wá lórí kéèsì yìí rèé o alákọ̀ọ́kọ́ ná a gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìdájọ́ ìgbéyàwó ìgbà ìmọ̀kan a gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìdájọ́ ìgbéyàwó ìgbà ìmọ̀kan. nínú ṣẹ̀ríà Islam Islam ò ní tú tọkọ-tìyàwó tí wọ́n di tọkọ-tìyàwó lórí ìlànà ìgbà ìmọ̀kan wọn tí àwọn méjèèjì padà wá di mùsùlùmí àyàfi tí ọ̀kan bá di mùsùlùmí tí kan ò kúò nínú ìgbà ìmọ̀kan rẹ̀ nígbà náà ni Islam máa tú igi wọn ká ẹ jẹ́ n tún sọ kẹ́ ẹ lè gbọ́ mi yé. ká sọ pé ọkùnrin kan àti obìnrin kan wọ́n jẹ́ kèfèrí wọ́n sì fẹ́ra wọn pẹ̀lú ìlànà kèfèrí wọn. ká sọ pé ọkùnrin kan àti obìnrin kan wọ́n jẹ́ ọ̀ṣẹbọ. wọ́n sì fẹ́ra wọn pẹ̀lú ìlànà ìbọ̀rìṣà. àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn méjèèjì wọ́n wá gba Islam ìgbéyàwó wọn tí wọ́n ti ṣe nígbà ìmọ̀kan yẹn ó valid Islam ò ní wọ́gilé Islam ní sọ pé kí wọ́n lọ tún yìgì so. gbígbà tí àwọn méjèèjì padà kó sínú ìsìláàmù gbígbà táwọn méjèèjì padà gba ìsìláàmù tí wọ́n kó sínú ìsìláàmù ní tapá titan wọn ó ti ṣe ó ti di gbogbo aburú ìbọ̀rìṣà wọn aburú ìjẹ́kèfèrí wọn ó ti bì í wó. Islam sì gbà wọ́n gẹ́gẹ́ bí tọkọtaya. àmọ́ nídàkejì bí ó bá jẹ́ pé ọ̀kan nínú àwọn méjèèjì bóyá ọkọ ni bóyá aya ni ló gba Islam tí ìkejì takú sórí kèfèrí. sórí ìbọ̀rìṣà nígbà náà ni Islam ó sọ pé ọkùnrin ò gbọ́dọ̀ sọ́kọ kèfèrí mùsùlùmí ò sì gbọ́dọ̀ sí aya kèfèrí ọkọ ọkùnrin mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ aya kò gbọ́dọ̀ ọkùnrin mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ ọkọ fún kèfèrí àti ọ̀ṣẹbọ bẹ́ẹ̀ náà sì ni bí ó bá jẹ́ pé obìnrin ló di mùsùlùmá Islam ó sọ pé obìnrin mùsùlùmá èèwọ̀ ló jẹ́ láti jẹ́ aya fún kèfèrí èèwọ̀ ló jẹ́ láti jẹ́ aya fún ọ̀ṣẹbọ with immediate effect sì ni òfin yẹn máa wáyé láàrin igun méjèèjì. lọ́gán tí kan bá ti gba Islam àmọ́ tí kejì takú wọn ò lè ṣe tọkọtaya mọ́. ìdájọ́ yìí òun láwàá apply lórí kéèsì yẹn ká tó sọ abala míì tí a bá wo kéèsì yìí dáadáa ó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó ìgbà ìmọ̀kan arábìnrin yìí aláìmọ̀kan ni nígbà tó di aya fún arákùnrin yẹn àmọ́ létà obìnrin yìí ó padà wá di mùsùlùmá òdodo láti ọjọ́ tó ti di mùsùlùmá òdodo àmọ́ tí ẹni tó jẹ́ ọkọ rẹ̀ tó sì wà lórí ìlànà kèfèrí tó wà lórí ìlànà ìbọ̀rìṣà látọjọ́ náà ni yìgì tí Islam ò bá fi rinlẹ̀ fún wọn ló ti fàyà mọ́ wọn lọ́wọ́. ó ti fàya pátápátá mọ́ wọn lọ́wọ́ wọ́n èé ṣe ọkọ àti ayamá nínú Islam nítorí náà dandan ni kí obìnrin yìí kó kúrò ní abẹ́ àṣẹ ọkùnrin kèfèrí yẹn ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ ọ̀rọ̀ kejì ọmọ tí wọ́n ti bí fúnra wọn nǹkan kan ọ̀rọ̀ lù ọmọ àwọn méjèèjì náà ni ṣùgbọ́n kí arábìnrin yìí tó ti bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó pe àwọn ọmọ rẹ̀ sínú ìsìláàmù ó jẹ́ ojúṣe tó yẹ kó ṣe kò gbọ́dọ̀ wú ọmọ níran wípé kí àwọn ọmọ yẹn táwọn náà tún máa tọ orí bàbá wọn tí í ṣe orípa kèfèrí orípa ìbọ̀rìṣà ó di méjì ọ̀rọ̀ kẹta lórí ẹ̀ bàbá arábìnrin yìí tó jẹ́ aláìmọ̀kànmọ̀kàn ìyẹn fi irú mùsùlùmí tí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nígboro hàn mùsùlùmí tí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nígboro ohun tí bàbá yẹn ṣe ó fi hàn nípa pé tí èèbá gá sí kí bàbá yẹn náà jẹ́ olóòṣà nínú tọ́ka ń fi Islam ṣe bojúbojú kí ló fẹ́ mú kí ọmọ mùsùlùmí kọ́ lọ fẹ́ kèfèrí tàbí kọ́ lọ fẹ́ ọ̀ṣẹbọ kí ló fẹ́ fà ṣé ọ̀wọ́n nìyẹn ni àbí ìṣojú méjì nínú ẹ̀sìn ìṣojú méjì nínú ẹ̀sìn ni bàbá yẹn tí ó bá tí kú kó yá lọ túbá kí òun náà kó yá súnmọ́ àwọn àáfàá súnà tí wọ́n ń bẹ ní àyíká wọn bí bẹ́ẹ̀ kọ́ irú ìsìláàmù tí bàbá yẹn ń ṣe kì í ṣe irú ìsìláàmù tọ́lọ́hun gbà lọ́wọ́ ẹnikẹ́ni ní ọjọ́ àlìkìyàmà. níparí gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé lókùrú ìgbà tí obìnrin yẹn ti di mùsùlùmá òdodo kì í ṣe aya mọ́ fún ọkùnrin yẹn àyàfi tọkùnrin yẹn náà bá gba ìsìláàmù tó da ìlànà kẹfìrí ìlànà ìbọ̀rìṣà tó tú bá ń bẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ kí ọkùnrin kí obìnrin yìí with immediate effect with immediate effect kìí ṣe ohun tí yẹn máa dájọ́ sí kó kúrò ní abẹ́ àṣẹ ọkùnrin yẹn bákan náà nínú ohun tó tún wọ́ nínú ìlànà bí wọ́n ti ṣègbéyàwó yẹn ohun tó ni pé wọ́n fi ọmọbìnrin lọ́kọ láì jẹ́ pé ìyọnu wà àti ìdára ẹni mọ̀ wà ó wáyé láàrin ẹni tí ó jẹ́ yàwó àtẹni tí ó jẹ́ ọkọ bí kò ṣe pé wọ́n fi dọ́rẹ̀ kò sí fífi ọmọ dọ́rẹ̀ pẹ̀lú ìlànà yẹn nínú ìlànà ìgbéyàwó Islam. bí ọmọ bá jẹ́ ọlọ́mọge bàbá rẹ̀ ó lè mú àbá wá wípé wá wo ọkùnrin ẹni dáadáa ni mùsùlùmí gidi ni oníwà dáadáa ni tí ọmọ bá ní òun ò ní tírẹ́sì kò ní tírẹ́sì náà nù. No ẹnì yòówù tó bá fi ọmọ ẹ̀ lọ́kọ tí ọmọ rẹ̀ ò yọnú sí ìgbéyàwó yẹn yóò di ìgbéyàwó òtúbáńtẹ́ kò sí bàbá kan tí ẹ̀sìn fún ní ọtọ́rítì láti fi ọmọbìnrin ẹ̀ fún ẹni tí ọmọbìnrin ò yọnú sí kò sí bàbá náà. tí bàbá yẹn bá ti bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ tó gbà lámọ̀ràn tó gbẹ́ ló ń gbẹ́ tó sọ dáadáa tí ń bẹ lára ọkùnrin yẹn fún ọmọ rẹ̀ tọmọ ẹ̀ bá ní kò wu òun bàbá mi kan já mi ń bẹ̀ kò gbọ́dọ̀ lo ipò pé èmi ni bàbá rẹ̀ èmi ni mo bí ọ mi ò lè rí ibi tí kò dáa kí n taari ẹ sí kò gbọ́dọ̀ lo ipò yẹn lórí ọmọ rẹ o tó bá lò ó ìgbéyàwó yẹn wọn awọ́gi lé e. ìgbéyàwó òtúbá ni Islam mọ̀ sí. Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa ibi tí a dúró sí nìyẹn ní alẹ́ òní ká tún pàdé tó bá di ní alẹ́ ọ̀la subhanaka Allahumma wa bihamdik Ashadu wa ilaha ila anta. astagfiruka wa atubu ilayk.